ثم أما بعد فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ọba àlekè ọlá ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run ọba aládìpẹ̀lẹ́ ẹ̀sán rere ọba ọlọ́pọ̀lọpọ̀ àánú àti àforíjìn atọrọ ìkẹrẹ àti ọlá rẹ̀ fún aṣíwájú ẹ̀dá anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run bá ṣe ní àtùpà àti ìmọ́lẹ̀ fún gbogbo olùgbàgbọ́ òdodo ìkẹ́ ọlá àti ọlá rẹ̀ kí ọmọ bá àwọn ará ilé rẹ̀ àtàwọn sàábì rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí dọjọ́ gbẹ̀ndàlkìyàmà ní ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí àwọn àfáwà ń se fún wa inú tíra al'adabul mufrad aljami'u lil'adabin nabawiya ti imam al-muhammad bin ismail al-bukhari kí ọlọ́ọ̀bá kí ó fi orí jin àfáàna pẹ̀lú ògbọ́lọ́ọ̀bá tẹ̀síwájú níbi tí a ti dúó ní ọ̀sẹ̀ tó lónìí inṣàlá agbèrè látòrí ìbẹ̀rẹ̀ báàbù nọmba 69 báàbù tí afáfún ní àkọlé báàbù man áàdà járahu hátà yakhruj tí àbágbàgbé àwọn báàbù tí a ń kà sẹ́yìn wọ́n ṣe àlàyé fún wa nípa ẹ̀tọ́ alábàgbé àti àwọn ìwọ̀ tí ó ní lórí wa èyí tí ó ní í ṣe pẹ̀lú ṣíṣe dáadáa sí àti mímọ́ fara ní àti mímọ́ lé gbogbo aburú tó ṣe é ṣe kí ọ̀tọ̀wọ́ ẹnìkan kan jìnà sí báàbù tí a ó ti gbéra lónìí ìtẹ̀síwájú ni nípa ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ẹ̀tọ́ yìí àfáàní báàbù man áàdájà ọ̀rọ̀ hù báàbù tó ń sọ nípa ipò ẹnikẹ́ni tí ó bá fi ara ní alábàágbé rẹ̀ yálà alábàágbé yìí jẹ́ mùsùlùmí ni tàbí kìí ṣe mùsùlùmí ó fi ara ní ó gbógun tí ó fúnná mọ́ hátà yakuruj débi wípé ilé yìí ó sú alábàágbé náà ó sú débi wípé kò sí nǹkan kan tó sẹ́kù àfi kí ó kó jáde ńlé bóyá yóò ní fọkànbalẹ̀ ẹni tí ó ṣe okùnfà kí alábàágbé rẹ̀ ó kó jáde nílé kí ó lè bá a ní ìfọkànbalẹ̀ kí ni rúpọ̀ ẹni bẹ́ẹ̀ nínú sẹ̀ríà àǹfààní hadathana isam ibn khalid qala hadathana artatu ibn al-munzir qala sami'tu يعني أبا عامر الحمصي قال كان ثوبان يقول ما من رجلين يتصارمان فوق ثلاثة أيام فيهلك أحدهما فماتا وهما على ذلك من المصارمة إلا هلكا جميعا وما من جار يظلم جاره ويقهره حتى يحمله ذلك على أن يخرج من منزله إلا هلك ní hadithi yìí afágbára láti ọ̀dọ̀ isam ọmọ khalid látọ̀dọ̀ artot ọmọ almundir ó ní òun gbọ́ àbá amir alhimsi tó ń sọ báyìí wípé kánà thauban yakul ó ní thauban ọ̀kan nínú àwọn aṣíwájú rere ọjà ẹnìkan tí ọmọ sọgbọ́lọ́yìn wípé ما من رجلين يتصارمان فوق ثلاثة أيام kò sí èèyàn méjì tí wọ́n máa bára wọn jà tí wọ́n máa yanra wọn lódì فوق ثلاثة أيام tí òdì yíyàn yìí tí ó fi wá kọjá ọjọ́ mẹ́ta láì jẹ́ pé wọ́n ṣe àtúnṣe láàrin ara wọn láì jẹ́ pé wọ́n sọ̀rọ̀ síra wọn láì jẹ́ pé wọ́n bára wọn ṣe pọ̀ fayahlika ahaduhuma wọ́n wà lórí bẹ́ẹ̀ kíkó wá dé bẹ́ẹ̀ nìkan nínú wọn fàmáàtà tàbí kíkó dé bá àwọn méjèèjì tí àwọn méjèèjì kú láìsí àtúnṣe wàhúmà aláàdáàlì ní pé tí wọ́n wà lórí yíyan wàhúmà aláàdáàlì kaminal musarama tí wọ́n wà lórí yíyanra wọn lódì yìí ilá halaka jami'a àyàfi kí ó jẹ́ pé àwọn méjèèjì ìparun ní ọba wọn lọ́dọ̀ ọlọ́run ọba ó ní wípé mùsùlùmí méjì tí wọ́n ń bá yanra wọn lódì láìwòye sí kí ni tọ́pa wọn pọ̀ kí lọ́ fàjà wọn tí odì yíyàn yìí wá kọjá ọjọ́ mẹ́ta láàrin wọn láìsí àtúnṣe tí ẹnìkan nínú wọn bá dé tó bá bá bẹ́ẹ̀ kọjá sọ́dọ̀ ọlọ́run ọba ẹ jẹ́ pé àwọn méjèèjì ọlọ́run ọba ń bínú sí wọn débi wípé àwọn méjèèjì ọlọ́run ọba ò ní fojú àní wò wọ́n ìkẹ́ ọlọ́run ọba ò ní tọ́ sáwọn méjèèjì lọ́jọ́ gbẹ̀ndà alkeyama ẹni tí ọlọ́run ọba ọba síjú àánú wò ẹni tí ọlọ́run ọba ọba kẹ́ dájúdájú irú ẹni bẹ́ẹ̀ kò lè rí kẹ́ lọ́jọ́ gbẹ̀ndà alkeyama torí pé ọjọ́ ni tí iṣẹ́ èèyàn lásán ò tó gbé wàlìjánà gẹ́gẹ́ bó ti ṣe ọlọ́run ọba ṣe wí òjíṣẹ́ ọlọ́run bá ní kò sí ẹnìkan nínú yín tíṣẹ́ rẹ̀ lẹ́gbẹ́ wà lìjánà àwọn sàábé ní tẹ́ mọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run ní tẹ́ mẹ́mí ilá ayẹ̀tọ̀rọ̀ mẹ́dẹ̀ẹ́ni aláhùn bí rahmatu min àyàfi kí ọlọ́run ọba kí ó fi ìkẹ́ rẹ̀ yí mi ká ló lè mú mi dẹni ìkẹ́ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkeyama irú àwọn èèyàn méjì báyìí àti pé wọn ò ní sí nínú ìkẹ́ lọ́jọ́ náà lọ́hùn ó fi hàn pé ẹ̀sẹ̀ ńlá ni aburú tí ó tóbi ni kí mùsùlùmí ọmọ ẹyin ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí lódì torí wípé àkọ́kọ́ tó ń bá wọn pé òun yẹn lódì títí di àkókò kan tí àwọn ó fi ṣàtúnṣe kọ̀mọ̀gbà tí kú òde ó ṣeéṣe pé àkókò tí wọ́n yanra wọn lódì yìí ni kú òde bá tí kú bá dé bá nírú kò báyìí ẹ pé ó kó bára rẹ̀ tọ́ba tọ́mọ ìyá rẹ̀ ní kúdébá láìsí àtúnṣe àwọn méjèèjì wọ́n wà nú ewu ewu yìí gẹ́gẹ́ bí àwọn hadisi míì ṣe fi hàn kọ bẹ̀rẹ̀ lórí ìgbà tí ẹnìkan tàbí àwọn méjèèjì bá kọjá sọ́dọ̀ ọlọ́run ọba nìkan láti àkókò tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní ìyanra wọn lódì tọ́jọ́ mẹ́ta fi kọjá láìsàtúnṣe òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa ó ní nígbà tí àwọn màláìka bá ń gbéṣẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run lókè tí wọ́n bá ti dókè tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé sẹ́tíkàlùkù sí ọlọ́run ọba yọ gbà ti àwọn ẹrú rẹ olùgbàgbọ́ òdodo àwọn ẹrú tí ọ̀gbàgbọ́ ọlọ́run ọba ò ní padà sí asfaw safilin ó ibi tí ó fi dènà jù nínú ilẹ̀ àwọn ẹrú tọ́jẹ́ mùsùlùmí tí wọ́n wá yanra wọn lódì ọlọ́run ọba òní tí wọ́n ẹ̀dá dúró ná ẹ̀dá padà kọ́ wà lọ́gàngun orí wọn kò ní sí nílẹ̀ bẹ́ẹ̀ ni kò ní lọ sí òkè yọ wà lọ́gàngun orí wọn ọlọ́run ọba ní bí ó ṣe máa wà nu tí wọ́n bá ṣe àtúnṣe ìgbà náà lọ́lọ́run ọba ò tó gbàṣẹ́ náà tí ó tó sípò dáadáa tí wọ́n bá kọ̀ tí wọ́n ò ṣe àtúnṣe láàrin ara wọn tí kò fi dé tọ́wọ́ abẹ́ nìkan nínú àwọn méjèèjì ajá pé àwọn méjèèjì pàdánù sẹ́ wọn bó ṣe ó tóbi tó kọ̀yọ̀rún lẹ̀ kọ̀yọ̀ àwẹ̀ gbígbà lẹ̀ kọ̀yọ̀ zakalẹ̀ gbogbo dáadáa tá a mọ̀ tí mùsùlùmí ó ṣe tí kan kí ọlọ́run ọba ó sòun lẹ́sàn lórí rẹ̀ lópin ìgbà tí irú báyìí tó ń bá ń bẹ láàrin rẹ̀ àti ọmọ ìyá rẹ̀ gbogbo gbogbo olùgbàgbọ́ ló yẹ kọ́ ronú ìjẹ́rú eléyìí ń bẹ láàrin òun àti ọmọ yóò òun kan bí kó tètè gbìyànjú láti ṣàtúnṣe a rí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ramadan bá súnmọ́ nígbà tí àwọn àáfàá wa tí wọ́n bá ń ṣe ìsítí fún wa nípa ìtọ́yẹ ká pèsè de ramadan wọn a máa mẹ́nu ba irú ọ̀rọ̀ yìí torí pé ewu rẹ̀ ó débi pé ààwẹ̀ tẹ́yàn bá gbà àti gbogbo dáadáa tó bá ṣe nínú ramadan kò ní kọjá ọ̀gẹ̀gùn orí rẹ̀ ó ṣe ní láàánú fẹ́ni tí yọmọ magidi tí ọmọ mọ̀ pé òun tó òun ò ní bùkátà sí lágbájá lágbájá ló ní bùkátà sóhun torí náà tóun bá yan lódì tó bá wù kọ́ mọ́ wá láti wá wàtúnṣe yọ yan lódì bó ṣe wù irú ẹni bẹ́ẹ̀ wọn pé òun ń ṣerú òun ni ó ṣeé ṣe kí ọmọ ìyá rẹ̀ yún ọmọ kí kọ́mọ gbìyànjú àti ṣe dáadáa sí kọ́mọ dá lóhùn irú ẹni bẹ́ẹ̀ ó ṣera rẹ̀ torí pé ipò rẹ̀ ní nínú ṣẹ̀ríà gbogbo ẹni tí irú eléyìí bá wá ṣẹlẹ̀ sí lópin ìgbà tó bá ti mọ̀ kò sí ní tó ṣẹ́kù ju àtúnṣe lọ kó tètè gbìyànjú láti wọ́ ọmọ ìyá rẹ̀ tẹ́lẹ̀ àyèdè wà láàrin wọn kí ó ṣe àtúnṣe àwọn olùmọ́ ní ẹni tí ó bá lè súnmọ́ ọmọ ìyá rẹ̀ túrú ṣẹlẹ̀ báyìí ṣẹlẹ̀ sí tó yanu kí ní kíkí ó ti gbìyànjú ó ti ṣàtúnṣe ọwọ́ kù sọ́wọ́ ọmọ ìyá rẹ̀ kejì ǹjọ́ wọn dá lóhùn tàbí kọ̀ dá lóhùn lópin ìgbà tóun bá ti kí ó ti yọwọ́ rẹ̀ kú dídáhùn rẹ̀ àti àìdáhùn rẹ̀ eléyìí ti kúrò nínú ẹ̀bí. E tó bá dáhùn òun náà ti yọ ó ti yọra rẹ̀ kúrò nínú ẹ̀sẹ̀ yìí ṣùgbọ́n tó bá kọ̀ tí ò dáhùn inú tòun ò tí ì rọ òun ó sì máa yàn lódì ni òun lọ sẹ́kù ń bẹ ọmọ ìyá rẹ̀ yìí ti bọ́ ń bẹ onílẹ́yìn kíkí gbogbo ń tábá wá mọ̀ ní dáadáa yóò gbìyànjú láti máa rí pé òun ń ṣe sí i ṣùgbọ́n tí ọba fàyè bẹ́ẹ̀ lẹ̀ ìyànjú tiẹ̀ tó ti gbà láti kí ó irú ẹni bẹ́ẹ̀ ń sì ló fi lóore jù láàrin àwọn méjèèjì torí pé ní gbogbo bí mùsùlùmí méjì bá ti pàdé ẹni tí ó bá kọ́kọ́ kí ọmọ ìyá rẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá ní òun ló fi lóore jù òun ló fi lóore jù nínú àwọn méjèèjì torí náà mùsùlùmí kì sẹni tí yọ́ọ̀mọ̀ tẹ̀lé fẹ́ inú kì sẹni tí yọ́ọ̀mọ̀ tẹ̀lé sùn tí ó wàá máa wò pé ṣíṣe bẹ́ẹ̀ onífihàn pé òun tó nǹkan kan kì í ṣe ni tí ó máa wò pé èmi sí lágbájá tí ọba lè kí mi lálé èmi náà ò ní kí tí mùsùlùmí bá ṣe bẹ́ẹ̀ ara rẹ̀ ló ṣe rí pé ọlọ́run ọba ń fẹ́ kí a máa rẹra wa sílẹ̀ ní gbogbo ìgbà ó ṣe ni láàánú fún ọmọ tí ọmọ wò pé òun mú òbí òun lọ́ta yọ ọmọ yàn òbí lódì bóyá lórí nǹkan kan. tí o tè tó tí ò ọ̀ka ọmọ mi ọmọ ní òbí ń dòun láàmú ní gbogbo ìgbà tí bùkátà bá dé òun náà wọ́n ránṣẹ́ sí ní gbogbo ìgbà kí nǹkan mọ́ ti ṣẹlẹ̀ òun ó pè torí náà ìgbà wọn ti ń pè sí gbígbọ́ bùkátà inú bẹ̀rẹ̀ sí ní ibi kò ní gbé kọ́ọ̀lù wọn mọ́ kódà kò ní yàdọ̀ wọn dépò pé yóò wọn tí wọ́n bá sì fẹ́ yàtọ̀ sírú ewu lílá tó fira rẹ̀ sí yìí ń bẹ nínú ewu mi léwu àìmoore ìwà bùtùlù sí ọlọ́run ọba torí wípé irú rẹ̀ pọ̀ tọ́wà nínú mọ̀lẹ́bí yùn ó sì ṣe kọ́mọ́sọ̀hún nìkan ni bàbá bí kí ló dé tí bàbá ọmọ pé àwọn ìyókù tó jẹ́ pé òun ní ń pè ọlọ́run ọba gbé sí ipò kan ni ní ipò ẹni tí a mọ̀ wá kó bí a bùkátà ẹnìkan torí pé ọba bùkún wọ́n ráwọn òyòkù ńlẹ̀ tí wọn ò pè wọ́n ìṣẹ̀lẹ̀ ó tó ní tó ti ẹ̀yẹ kọ́kọ́ dúpẹ́ fọlọ́run náà pé alhamdulilah ọlọ́run ọba ò gbé mi nípò ẹni tí ó tún ṣẹ̀ṣẹ̀ mọ́ lọ wọ́ ẹni tí ọba gbọ́gbò kátà rẹ̀ ọlọ́run ọba gbé mi sípò ẹni tí àwọn èèyàn ń wo pé bùkátà rẹ̀ ọ gbọ́ ebi pé ó tún lájẹsẹ́kù tí ó fi gbọ́ tẹlómi ẹni tó bá kọ̀ tí ò ṣẹlẹ̀ ẹ pé àìmóore ní í ṣe sí ọlọ́run ọba ní èyí tí ọlọ́run ọba ò sì fẹ́ lọ́dọ̀ ọmọ ẹ̀dá wọ̀lá ayárùtọ́ lè ìbáàdì ìlkúfù ọlọ́run ọba kọ àìmóorí fún àwọn ẹrú rẹ̀ tó jẹ́ pé ẹni tí ń bá ń se bẹ́ẹ̀ ìlérí tí ọlọ́run ọba ṣe nínú ìyà tí ó fi jẹ́ náà ni pé àlùbáríkà kò ní sí nínú dúkìá tọ́lọ́run ọba pèsè fún ó ṣe ṣe kọ́ máa pọ̀ sí lójú rẹ̀ ṣùgbọ́n kò ní rí nǹkan dáadáa kan fi ṣe kò ní fi ra dáadáa fúnra rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndà àlùkìyàmọ́ gbogbo ẹ̀ náà ilé ayé ní ọmọ kí ọlọ́run bá kí ọsọ wa ń bẹ̀. bákan náà ó ṣeéṣe kọ́jọ́ pé ọmọ ẹ̀yẹ èèyàn tírú ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ láàrin èèyàn àti ẹ̀ nígbà tí ọkàn rọ̀ èèyàn gbìyànjú láti ṣe àtúnṣe ṣùgbọ́n èèyàn wárú ẹni bẹ́ẹ̀ kò sí nítòsí bọ́yá ó ti sípò padà sílùú mi. Si wọn ní irú ipò báyìí kílẹ̀ yìí ó ṣe àwọn olùmọ̀ ní ọlọ́run ọba alekeola látàrí ìmọ̀ tí ó fi mọ àwọn ẹ̀dá wọ́n jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan rọrùn lónìí anọ́nà tá a lè gbà tá a bára wa sọ̀rọ̀ láì jẹ́ pé a ríra wa sójú ó ṣeéṣe kọ́kọ̀wé sí i ó ṣeéṣe kọ́gba láago kó kí kó sì bẹ́ẹ̀ fi hàn pé n tó ṣẹlẹ̀ ó ti kọjá gbogbo ọ̀nà tó bá gbà nínú eléyìí n sẹ́rí afẹ́ lò ni pé ìbínú ara ẹni tó wà ní ọkàn àwọn méjèèjì kó ti kú òǹbẹ torí pé sẹ́rí ọ̀fẹ́ kí mùsùlùmí ọmọ bínú sí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí èyí yọ wá le jù náà ni kọ́tẹ́ pé nígbà tí ó ń gbèrò àti ṣàtúnṣe yìí ọmọ ìyá rẹ̀ ti padà sọ́dọ̀ ọlọ́run ọba ni pé kò lè rí sójú mọ́ dípò pé yóò ṣe àtúnṣe wọ́n nírú àyè báyìí kí ló yẹ kó ṣe ohun tó wà lórí rẹ̀ nírú àyè báyìí òun náà ní àkọ́kọ́ kí ó tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run torí pé ó ti dẹ́ ẹ̀sẹ̀ ńlá ẹlẹ́ẹ̀kejì ní ẹni tó wà nírú ipò báyìí òun náà ni pé kọ́ banújẹ́ lórí ní tó ti kọjá ní tó ti ṣẹlẹ̀ léyìí tí ò ṣe àtúnṣe títí tó fi bọ́ ọmọ ẹ lọ́wọ́ kọ́ banújẹ́ kó se nàdámà nípa rẹ̀ lẹ́yìn náà kí ọ wá gbìyànjú láti rí i pé àwọn tó jẹ́ ẹni ẹni tí òun tó yàn lódì yìí òun ṣe dáadáa sí wọn pé irú dáadáa tí ò rí ṣe sí ẹni wọn tó kọjá lọ sọ́dọ̀ ọlọ́run kó ṣe sí wọn ó ṣe ṣe látàrí eléyìí kí ọlọ́run ọba kí ó ṣe àforíjì fún un àdífi tẹ̀síwájú ó ní wàmáàmì jáàrin yọ́ọ̀lẹ́mú jàrá hù kọ̀ wá ní sí ẹnìkan tí ó mọ̀ sí àbòsí fún alábàgbé rẹ̀ wọ̀yẹ̀ kàhárọ̀hù tí ó sì mọ̀ ni pé yọ́ mọ̀ jẹ́ nípa yọ́ mọ̀ yẹn jẹ́ torí pé ó ní agbára jù lọ tàbí ọlá ń bẹ lọ́wọ́ rẹ̀ nǹkan ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ọlọ́run ọba fún tó fi lè mọ̀ yẹn jẹ́ kọ́ mọ̀ lo ipò yìí láti mọ̀ yẹn alábàgbé rẹ̀ jẹ́ hata yahmilahu dhalika ala an yakhruja min manzilihi títí tí ó fi jẹ́ pé ìyànjẹ yìí tàbí àbòsí yìí yóò sọ alábàágbé rẹ̀ tí ó fi ronú pé kò sí nǹkan kan tó sẹ́kù fún òun mọ́ àfi kó òun kọ́ jáde nínú ilé ìdíṣẹ́ ọlọ́ọ̀bá ní ẹnikẹ́ni tó bá ṣe léyìí tó fi sún alábàágbé rẹ̀ dérú kò báyìí tó jáde lé fún ilà halak nírú ẹni bẹ́ẹ̀ halaka ni pé irú ẹni bẹ́ẹ̀ ó ti panu irú ẹni bẹ́ẹ̀ kò sí ìkẹ́ kankan tí ọlọ́ bá pàdé nínú sàárè tàbí lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkeyama torí irú ìwà aburú tí ó wù yìí eléyìí náà fi hàn wá pé iṣẹ́ aburú ńlá gbà ní ní ìwòye sí ìṣẹ̀ríà kí mùsùlùmí kọ́ máa fara ní èèyàn yálà mùsùlùmí ni tàbí kì í ṣe mùsùlùmí kí ọ máa ṣe àbòsí fún pàápàá jùlọ kọ́ wá jẹ́ alábàgbé lórí pé hadithi yìí kò sí òpinya láàrin mùsùlùmí àtẹni tí èsè mùsùlùmí ẹlòmí ọmọ yan ọmọ ìyá rẹ̀ jẹ́ tí wọ́n bá sọ fún yọ ṣe irú àwọn eléyìí ṣe bí kìí ṣe mùsùlùmí tí wọ́n bá yan jẹ́ kí ni tó ti burú ń bẹ àti mùsùlùmí àti ẹni tí èsè mùsùlùmí tó bá yàn wọ́n jẹ́ irú ìyà kan náà ni ó jẹ́ níwájú ọlọ́run ọba alábàágbé tó jẹ́ pé òun lẹni tó ń gbèrò àti rí ààbò àti dáadáa látọ̀dọ̀ rẹ wọ́n jẹ́ pé wọ́n lọ́mọ fara ní ọmọ ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹlòmí fara alábàágbé rẹ kó tiẹ̀ kó fún wa bá kọ́ jáde inú ó dùn pé ah, mo ti se tọkàn mi nínú ètò ọmọ náà tún burú ni àárín orogún síra wọn ẹlòmí ọmọ fi ara ní orogún rẹ kì í ṣe torí nǹkan ẹlòmíì ó sì ṣe kọjá pé ọmọ ìyá ọkọ ló ń gbé lọ́dọ̀ wọn bóyá àbúrò rẹ̀ lóbìnrin tàbí ìyá akọ fúnra rẹ̀ ìfara ní oríṣiríṣi ní ọmọ fi ní kì í ṣe torí nǹkan kan kọ́sá kú o gbogbo ìgbà tó bá ti ní à ó sú mi bẹ́ẹ̀ mo kú o ìgbà náà nínú rẹ̀ ó dùn irú ẹni bẹ́ẹ̀ jíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní tó bá lè ṣe bẹ́ẹ̀ débi pẹ́nu yín kú o illa halak irú ẹni bẹ́ẹ̀ ọ̀parun pé aburú ńlá gbà ni kí mùsùlùmí ọmọ fi ara nìyàn kí ọlọ́run má ṣe wá ní ẹni tí ọmọ fi ara ní mùsùlùmí àkà nínú àdìsí tí ó kọjá lọ́sẹ̀ tó kọjá pé ẹni tí ó fi ara ní alábàgbé rẹ̀ débi pé òjíṣẹ́ ọlọ́run bá ní kí alábàgbé yóò kó ẹrù jáde nínú ilé àwọn èèyàn ti ń kọjá wọ́n bẹ̀rẹ̀ sí ní sépèlé ẹni tí ó ṣe bẹ́ẹ̀ ọwọ́ àlọ́ bó ti ṣe ọlọ́run sọlọ́láhùn aláyé wasallam pé àwọn sàábẹ̀ èpè ni wọ́n ń gbé mi sá òjíṣẹ́ ọlọ́run bá wá ń sọ fún wọn pé èpè tí wọ́n ń gbé o tí wọ́n ń gbé ọsẹ́ ọsẹ́ pẹ́rẹ́ ní ẹ̀gbẹ́ èpè tí ọlọ́run ọba ń gbé ọsẹ́ ẹni tó ń fi ara ní alábàágbé rẹ̀ ọlọ́run ọba fúnra rẹ̀ ọmọ gbé sépè ẹni tí ó ń se àbòsí fún alábàágbé rẹ̀ ọlọ́run ọba fúnra rẹ̀ ọmọ gbé sépè ẹni tó ń se tó ń dunú tó ń wò pé nǹkan dáadáa lòun ń se irú ẹni bẹ́ẹ̀ kí ọmọ retí irú ẹ̀sán tí ọba pàdé níwájú ọlọ́run ọba àfa tẹ̀síwájú láti ṣe àlàyé pé gbogbo ohun tí à ń ti ń sọ bọ̀ wá sẹ́yìn nípa ohun tó ní í ṣe pẹ̀lú alábàágbé kéèyàn ọmọ rò pé mùsùlùmí lásán ló ń bá wí gbogbo èèyàn pátápátá ló ń bá wí ní báàbù járe yahudi báàbù tó ń sọ nípa alábàágbé tí èsè mùsùlùmí tọ́jẹ́ ẹlẹ́sìn yahudi ni pé àwọn tí wọ́n ní anabi musa aleyhi salatu wa salam làwọn ń tàlé àwọn ọgbà anabi isa gbọ́ dípò páwọn ọgbà anabi muhammad sallallahu aleyhi wa salam gbọ́ láwọn tá a mọ̀ sí jù irú ẹni tó bá jẹ́ lẹ́sìn báyìí tó ń báyàn gbé ǹjẹ́ kí ló yẹ kẹ́yìn ó ṣe sí sẹ́sìn islam gbà wá láyé kí a fara ní àbọ̀pá wá láṣẹ kí a ṣe dáadáa sí i أفاني حدثنا أبو نعيم قال حدثنا بشير بن سليمان عن مجاهد قال كنت عند عبد الله بن عمر وغلامه يصلح شاة فقال يا غلام إذا فرغت فابدأ بجارنا اليهودي فقال رجل من القوم اليهودي أصلحك الله قال إني سمعت النبي صلى الله عليه وسلم يوصي بالجار حتى خشينا أو رؤينا أنه سيورثه حديث ولا تدى أبو نعيم لا تدى بشير أما سليمان لا تدى مجاهد أني كنت عند عبد الله بن عمرو أني ما ولد عبد الله بن عمرو ọ̀kan nínú àwọn sàbí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam tó gbajúmọ̀ wọ̀gùlámuhu yaslaku shad ní àkókò ọmọ ọ̀dọ́ rẹ̀ ọ̀nba kun ashat ọ̀nba kun um, àgùntàn lọ́wọ́ tàbí ká ní ewúrẹ́ ashat ọmọ ọgbà tó mọ̀ méjèèjì ó ń kun lọ́wọ́ fakọ́l abdullahi ibn amur wa ń sọ báyìí pé yá gulam ìrẹ́ ọmọ ọ̀dọ́ mi yìí ìdá farakta tó o bá parí fabda bijari na yahudi ni pé nígbà tí ọba fẹ́ mọ́ pín ẹran yìí láàrin àwọn alábàágbé wa ibda bijari na yahudi alábàágbé wa tó súnmọ́ wa jù èyí tó jẹ́ yahudi oní kò fi bẹ̀rẹ̀ fàkọ́lá rọ́jòlù mìíràn kọ́wù arákùnrin kan nínú àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí ọ̀yà lẹ́nu lọ́wọ́ ń sọ pé aliyahudi ó ń bi abdullahi ibn amr pé yahudi mà ló wí aslahakala kọ́lá ọba tún ọ̀sẹ̀ yahudi láti máa fún ní nǹkan bíi ẹwọ́rú àgbọ́yé tó wà ní ìròrí arákùnrin ni wọ́n wá ń bi léèrè pé sẹ́yàwó dí láti máa fún ní nǹkan bí قال إني سمعت النبي صلى الله عليه وسلم يوصي بالجار ó ní ah, yahudi lọ́tọ́ sí torí pé ọlọ́súnmọ́wájú ẹ̀mí gbọ́ tó ti ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam tí ó ń ṣe èsì tí fún wa nípa ṣíṣe dáadáa sí alábàgbé láì jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run ọba ṣèpínyà láàrin mùsùlùmí àtẹni tí èsè mùsùlùmí kò ṣèpínyà láàrin ẹni tí ń ṣe dáadáa sí wa àtẹni tí ń fìnira kàn wá gbogbo alábàgbé lápapọ̀ ní òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn aláhi wasallam tọ́ka sí lójíṣẹ́ ọlọ́run ọba tẹnu mọ́ hátà ọ̀ṣì ìnà ó ní títí tí àwa sàábé tá à ń fi bẹ̀rù áwùrù ìnà tàbí tá à ń tiẹ̀ ń fi ńlá gbọ́yé pé ànáhùn sẹ́yìn wọ́n rí fòun bó ti ṣe ọlọ́run bá sọlọ́láhùn aleyhi wasallam níbi tó tẹnu mọ́ pàtàkì ṣíṣe dáadáa sí alábàágbédé à ń wò pé òjíṣẹ́ ọlọ́run ọbọ̀ tiẹ̀ ní kí wọ́n máa fún un lógún tá a bá kú nínú tá a fi sílẹ̀ níbi tí ó ní ẹ̀tọ́ lórí ìwádìí pé hadith yìí ó ń kọ́ wa ní ẹ̀kọ́ pàtàkì nípa irú bí a ṣe máa bí a bá ṣe máa báwọn èèyàn gbé pàápàá jùlọ àwọn tí èsè mùsùlùmí ẹ̀sìn islam kọ̀pọ̀ wa pé kí a ṣe aburú sẹ́ńtì èso mùsùlùmí rárá lópin ìgbà tá n bá ń jọ ń gbé tàbí tí nǹkan kan ń pa wá pọ̀ ntí ẹ̀sìn islam tẹ̀mọ́ wa létí ni pé kí a ṣe dáadáa sí i tá a bá sì ṣe dáadáa sí i irú ẹ̀sán dáadáa tá a gbà nípa ṣíṣe dáadáa sí mùsùlùmí ọ̀nà ẹ̀ la gbà nípa ṣíṣe dáadáa sí i tá a bá fi aburú kan irú ẹ irú ẹ̀san tí a gbà nípa fífi aburú kan mùsùlùmí náà la gbà nípa fífi aburú kan ní tí èsè mùsùlùmí torí náà bí mùsùlùmí ṣe ní ẹ̀tọ́ ṣíṣe dáadáa lórí wa bẹ́ẹ̀ náà ni ẹni tí èsè mùsùlùmí lẹ́tọ̀ yìí a rí i pé hadithi yìí ẹni tí ó ń sọ nípa rẹ̀ yahudi ni gbogbo wa la mọ irú ìròyìn tí ọlọ́run ọba fún wa nínú alukoran nípa àwọn yahudi. ولتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا àwọn tí wọ́n kórira mùsùlùmí jù lágbàáyé nínú gbogbo àwọn ẹ̀dá lápapọ̀ ọlọ́run ọba ní ẹ rí i pé àwọn náà ní yahudi àwọn ní first class nínú àwọn tó kórira mùsùlùmí jù lẹ́yìn wọn ní alẹ́dínà àṣàkù àwọn olùṣèbọn tí a bá wòye sí gbogbo ibi tí wọ́n ti ń fi ìnira kan mùsùlùmí lágbàáyé lónìí pé ọwọ́ yahudi ẹ̀ sáláì mọ́ sí níbẹ̀ ó sì ṣe kọ́ hàn ó sì ṣe kọ́ mọ́ hàn gẹ́gẹ́gbé ṣùgbọ́n á bọ̀wọ́ wọn níbẹ̀ níbi tí wọ́n kórìíra mùsùlùmí dé eléyìí sì ti ń ṣẹlẹ̀ látàáyé òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu aleyhi wa sọlẹ̀m bí ó sì máa ṣẹlẹ̀ nu títí dọ́jọ́ gbẹ̀ndà àlùkìyàmù àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run ọba pa wá láṣẹ ṣíṣe dáadáa sí wọn òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu aleyhi wa sọlẹ̀m ó tẹ máa létí débi wípé sàábì òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu aleyhi wa sallam ọ gbàgbọ́ yẹ pé gbogbo ohun tóun bá fẹ́ pín láàrin àwọn alábàágbé òun ẹni tí èsè mùsùlùmí tó súnmọ́ òun jù òun lẹni tí ó kọ́kọ́ tọ́ sí kọ́tọ́ kà wọ́n yòókù torí náà ó ní kó fi bẹ̀rẹ̀ irú ohun yahudi báyìí ó jìn ká tó mọ̀ ronú pé yóò ní ìnira kan tàbí méjì tó ń fi kan abdullahi ibn amur ṣùgbọ́n tó ń ti báyìí náà ń ṣe dáadáa sí i gbogbo èèyàn lápapọ̀ ni a gbọ́dọ̀ ṣe dáadáa sí torí náà alábàágbé rẹ ó ṣe é ṣe kọ́ wọn mọ́jà yahudi bọ́yá nasara ni bọ́yá abọ́gibọ̀pẹ̀ ni kéèyàn wá mọ̀ wípé àlágbájá kò sí nínú àwọn tí ń ṣe báyìí fún rárá ẹ̀sìn islam ọkọ̀ bẹ́ẹ̀ fún wa ṣùgbọ́n dáadáa tá a ṣe sí i agbọ́dọ̀ wòye sí ẹ̀kọ́ tí ṣe rí akọ wa dáadáa <clears throat> níbi ṣíṣe dáadáa sí àkókò kan bẹ tí ẹ̀sìn islam tọkọ fún wa láti ṣe dáadáa sí tírú eléyìí bá ṣẹlẹ̀ agbọ́dọ̀ mọ̀ pé a ní ṣe dáadáa sí torí irú nǹkan báyìí ni ọlọ́run ọba àlekè ọlá ọlọ́run ọkọ̀ fún wa láti máa ṣe dáadáa sí àwọn tí èsè mùsùlùmí lópin ìgbà tí wọn ọba kọ̀ fún wa láti máa ṣẹ̀sìn wa lópin ìgbà tí wọn bá máa gbèrò àti lé wa jáde nínú ilé àti ìlú tá à ń gbé tí ọba kọ̀ fún wa láti ṣẹ̀sìn wa ní tí ó hàn ní sí ọwọ́ rẹ̀ torí pé lọ́kàn àwa náà mọ̀ pé ọkàn rẹ̀ kọ ká máa ṣẹ̀sìn ṣùgbọ́n ní ìṣesí rẹ̀ àti níṣẹ́ ọwọ́ rẹ̀ kò gbógun tiwa nípa ṣíṣẹ̀sìn wa bẹ́ẹ̀ ni kò gbógun tiwa nílùú tá à ń gbé láti lé wa jáde irú ẹni bẹ́ẹ̀ ọ̀ràn èèyàn ní kí a ṣe dáadáa sí ṣùgbọ́n ẹni tí ó gbógun ti wá tí ò fẹ́ ká ṣẹ̀sìn tàbí ó fẹ́ lé wa jáde nílé irú ẹni bẹ́ẹ̀ ní ipò báyìí kò lẹ́tọ̀ọ́ sí ṣíṣe dáadáa sí ẹlẹ́ẹ̀kejì ìṣe dáadáa tá a ṣe sí ní òdiwọ̀n ṣẹ̀ríà kọ́mọ́dé bíi wípé àwa náà mọ bá a lọ́wọ́ sí ẹ̀sìn ìbàjẹ́ tí ń ṣe alábàágbé wa ni ọlẹ́tọ̀ọ́ sí dáadáa wa kọ́ wá pè wá sí nǹkan kan léyìí tọ́já pé níbi tí wọ́n ti sí wọ́n ṣe àwọn tọ́já sí wọn níbẹ̀ bọ́yọ́ pè wá sí chọ́ọ̀chì ọmọ rẹ̀ lọ fẹ́ gbéyàwó tàbí ọ fẹ́ filé ọkọ ẹ̀yin náà bá wa lọ kò sẹ́ni tó súnmọ́ wa jù kọ́dà ládùúgbò yìí ẹ̀yin nìkan lẹ́lẹ́dẹ̀ wa àti wá gbọ́ pé ẹ̀ní bá wa ṣe kémi náà wá rò pé gbogbo tí wọ́n bá ń ṣe ń lè mi kò kì í ṣaláìmọ́ wa kọ́dọ̀ tẹ̀lé wa dé mọ́ṣáláṣí rí kémi náà wá bá lọ rárá ìṣẹ̀rí ọgbà wa láyé báyìí á bá ṣe dáadáa yìí nílé àti láyé tí wọn ò ti ní í ṣe ìjọsìn wọn tí wọ́n ń ṣe yun ṣùgbọ́n ìtọ́ bá ti jẹ́ tó ní í ṣe pẹ̀lú ìjọsìn wọn ni á fi yẹ pé ẹ̀sìn tá à ń ṣe ọkọ̀ fún wa láti lọ́wọ́ sí i á bá ṣe nílé à sì ní bá lọ́rọ́ àyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni tọ́ yẹ pé aburú kan lọ́sẹ̀lẹ̀ sí ọ ṣàfẹ́kù ẹnìkan nínú àwọn ẹni rẹ̀ ní ààbà kẹ́dùn ṣùgbọ́n ní òdiwọ̀n ṣẹ̀ríà bákan náà lábẹ́ ẹ̀sẹ̀ dáadáa yìí tí àwọn olùmọ́ tún pe àkíyèsí wa sí wọn náà ni pé n tó bá jọmọ́ ti ìjọsìn pé pọ́ńbélé ìjọsìn là ń fi ń ṣe irú báyìí náà kò ní sí nínú àwọn tí dáadáa yìí tọ́ sí lápèjúwe ṣẹ̀ríà ní ká yọ zakatul fitr zakatunu awẹ́ nígbà tí ààwẹ̀ bá wá sópin ká sì gbé fáwọn tí ò ní ká wá wò pé ah, alábàágbé wa yìí tó ń ti pé kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n òun náà wà nínú ìnira jíjẹ àti mu wàhálà ní fún ká wá ní zakayi lágbè fún rárá kò sí nínú àwọn tá a gbé zakayi fún naam a ṣe dáadáa sí i a fún ní jíjẹ àti mímu a fi tọ́lọ́wọ́n bá bá bùn wa tọrẹ ṣùgbọ́n bíi ti zàkákọ́ kò sí nínú àwọn tí a fún ní zaka bẹ́ẹ̀ náà ni tó ní í ṣe pẹ̀lú ẹran léyà lápèjúwe ẹran léyà ìjọsìn ni ìtọ́jẹ́tì ìjọsìn á ṣe fún àwọn ẹni tí ọlọ́run ọba ló tọ́ sí ni ẹni tí èsè mùsùlùmí kò sí nínú àwọn tí a fi dùn nínú lọ́jọ́ náà eléyìí ọkọ pé ká gbóúnjẹ fún kẹran léyà sì wà nínú oúnjẹ tá a gbé fún ṣùgbọ́n dídí pé ah bí a mọ̀ ṣe pín ẹran mo dídì gẹran mo fẹ́ pín láàrin àwọn tàǹdọ̀ ń ṣe pọ̀ àtàwọn alábàágbé kọ́ wá jẹ́ pé òun rárá ṣùgbọ́n gbogbo ìtọ́jọ́ mọ́ yòókù bóyá mo pẹran ni mo roko ni èrè oko wálé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo rọrin mo lọrin àjọ mo dé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí n fún ní tọ́tọ́ sí eléyìí ṣẹ̀rí àṣewá ní ojú kòkòrò rẹ̀ wàláhùtà àlà àlàm àfa tẹ̀síwájú wọn ní bible karam ní pé hadithi yìí ò ní ó mú ọ̀rọ̀ nípa àwọn hadithi tí àfa kó wá nípa tó ní í ṣe pẹ̀lú alábàágbé ní ó mú wá sópin tó báàbù tí a wọ̀ báàbù tuntun ni tí ó ń sọ nípa ọ̀kan nínú àwọn ìwà dáadáa tí ó yẹ kí a bá lọ́wọ́ gbogbo mùsùlùmí inṣàlàhù tààlà á dànù dúró báyìí lórí ibi tí a bá dé yìí tí ọlọ́run bá bá gbà fún wa ní ìjókòó tó ń bọ̀ àwọn àfọ́bára bẹ̀rẹ̀ báàbù tuntun tí yá wọ̀ yìí òun tí a wí tí ó ṣe déédéé kí ọlọ́ọ̀bá kí ó ṣe wá ní àǹfààní pẹ̀lú rẹ̀ èyí tí ó kù dẹ́ kàtọ́ kí ọlọ́ọ̀bá kí ó ṣe àforíjì fún mi kí ó ṣe àmójúkúrò fún gbogbo wa lápapọ̀ wa subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu